náà ní ètò tó ṣì wà lórí afẹ́fẹ́ lọ́wọ́lọ́wọ́ bó bá jẹ́ pé ẹ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa náà bẹ́yìn ti ẹ̀ṣẹ̀ yí ẹ̀rọ amóhùnmáwòrán yín sí Orísun ni ìlera lọ́rọ̀ òun náà ni ètò àṣẹbẹ̀rẹ̀ náà ni ẹni báyìí àlejò mi ti wà lẹ́gbẹ̀ẹ́ mi níbí láti sọ̀rọ̀ lórí àkòrí pàtàkì tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lẹ́ni tẹ bá wà nídìí ẹ̀rọ amóhùnmáwòrán yín pẹ̀lú tẹ̀sí gbọ́ ìfárà tí mo fi ṣíde ètò mo sọ̀rọ̀ ní pé gbogbo nǹkan tá a bá ń jẹ gbogbo rẹ̀ ló ní ipa pàtàkì nínú àgọ́ ara wa wá lè dá lórí ó wá dá lórí ohun tí ẹ bá jẹ òun ní irú ipa tó máa ní bóyá ipa tó dáa ni òun kó ṣe àgọ́ ara yín láǹfààní abẹ́ ìdàkejì èyí tó lè mú kí àlàáfíà ara èèyàn kó kú rẹ̀tẹ̀ ó dá lórí ohun tá a bá jẹ òun náà láyé fẹ́ sọ̀rọ̀ lórí ohun tí a pè ní appendicitis appendicitis appendicitis eléyìí jẹ́ ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ díẹ̀ bí ẹ̀yà ara kan tó wà nínú àgọ́ ara wa tí Ọlọ́run ti fi síbẹ̀ pé kó máa gba àwọn bí nǹkan ìdọ̀tí kó má bàa wọ inú àgọ́ ara wa àmọ́ bó bá ti wá jẹ́ wípé ó ti ní kọ́lọ́fín kan àbí ó ti fẹ́ máa kú rẹ̀tẹ̀ díẹ̀díẹ̀ òun ni wọ́n ń pè ní appendicitis ìyẹn ìdọ̀tí inú ẹ̀yà ara tó ń jẹ́ appendix ẹni tó máa bá mi sọ̀rọ̀ lórí àkòrí pàtàkì yìí àwọn náà ni arábìnrin Fadékẹ́mi Esther Tanimòwo wọ́n jẹ́ onímọ̀ nínú ètò ìlera ní ìlànà òyìnbó ẹ káàbọ̀ màmá wa. ẹ ṣe olóòtú. ẹ bá wa kí àwọn aráalé. ẹ̀yin ènìyàn wa tẹ́ ń gbọ́ wa nílé a kí yín o ẹ kú déédéé àkókò yìí o lórúkọ Jésù ìlera wa Ọlọ́run á ṣàtúnṣe níbẹ̀ o. àmín ẹ ṣeun mà kí n tó wọ inú ìbéèrè lọ sàn-án sàn pé kí ni. Eh, appendicitis túmọ̀ sí kí ni appendix gọ̀ǹgọ̀ǹgọ̀ torí àwọn èèyàn máa ń dà pọ̀ bí eh, nǹkan bá ń ṣe wọ́n ní pé appendix ló ń ṣe kí ni appendix gangan irú ẹ̀yà ara wo ni. ẹ ṣe olóòtú ohun tí à ń pè ní appendix ó jẹ́ ẹ̀yà ara kan tí Ọlọ́run dá sí inú ènìyàn fúnra ara ẹ̀ látọ̀run wá àpẹ́ńdíìsì yìí ó dàbí òwú tàbí kápẹ́ ní aràn ó tún dàbí ó fẹ̀ ju òwú lọ ṣùgbọ́n kò gùn ju bí íǹṣì kan sí márùn-ún lọ bí ìwọ̀n kan sí márùn-ún bí ìwọ̀n kan sí márùn-ún òun náà ni ó rí ṣùgbọ́n ara ẹran wa ni ó sì wà ní ọwọ́ ọ̀tún ìsàlẹ̀ ikùn wa níbi tó wá wà yẹn ó jẹ́ ṣóńṣó ẹnu small intestine. ìyẹn àwọn ìfun kéékèèké. ìfun kéékèèké ó sì jẹ́ òun ni ó sì bó ti jẹ́ fóró tó parí ẹ̀ ó wá tún ṣílẹ̀kùn fún ìfun nílá láàrin méjì yẹn ni iṣẹ́ tiẹ̀ ni Ọlọ́run dá a sí pé kó máa ṣiṣẹ́ tiẹ̀. irú iṣẹ́ wo gangan ló wá ń ṣe ẹ jẹ́ àbẹ̀rẹ̀ báyìí. irú iṣẹ́ tí appendix tó ń ṣe òun ni wípé ó máa ń dènà tàbí ká kúkú dàbí ká lè sọ pé ó jẹ́ bí páńpẹ́ láti fi díwọ́ àwọn àrùn tí ó fẹ́ wọnú àgọ́ ara wa láti inú oúnjẹ tí à ń jẹ hmm. kò ní jẹ́ kó wọbẹ̀ ó máa máa block ẹ̀ ó máa trap àwọn àìsàn tí ó lè fẹ́ wọ inú àgọ́ ara wa láti ibi oúnjẹ. láti ibi oúnjẹ. bóyá dọ̀tí wà nínú oúnjẹ tá a fẹ́ jẹ nísìn irú èèyàn tó bá fẹ́ jẹ ráìsì tó kù tá wà ń bẹ̀ nísìn. bẹ́ẹ̀ni bírí ìrẹsì yẹn bá ti ń lọ sí ibi tó ti máa ṣiṣẹ́ fún àgọ́ ara. òun á gbà. òun á máa gba òkúta tó wà ń bẹ̀. sí ọ̀dọ̀. ẹ ṣeun ìdí tí mo fẹ́ kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìbéèrè wípé kí ni appendix àbí kí ohun tó túmọ̀ sí ni wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá a bá rẹni tí nǹkan bá yẹn bá ń ṣe àwọn èèyàn máa ń sọ pé ó lápẹ́ndìsì ni ó lápẹ́ndìsì ni mo wá fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé appendix yẹn orúkọ ẹ̀yà ara kan nínú àgọ́ ara wa ni èyí tí ọlọ́run ti dá síbi ìfún kéékèèké tó so ìfún ńlá papọ̀ láti máa gba gbogbo àwọn ohun ìdọ̀tí bí òkúta bí iyẹ̀pẹ̀ àbí nǹkan kan tí ò bá dà nínú oúnjẹ ìdí nìyẹn tí ọlọ́run tó fi fi síbẹ̀ torí náà ń ṣe appendix appendicitis òun ni irú ẹni bẹ́ẹ̀ ló bí appendix bá ti ní ìṣòro ẹ ṣeun màmá wa kí wàá ní appendicitis. appendicitis tá à ń sọ yìí òun ni nígbà tí appendix tó ń ṣiṣẹ́ yẹn tó bá ti wú wọ́n á pè ní inflammation of the appendix tí ẹrù bá ti pọ̀ lọ́rùn ọ̀pẹ tí àwọn nǹkan tó ti gbà tó ti pọ̀ tí kò rí àyè lọ sí ibi tí ìgbọ̀nsẹ̀ ń bá lọ tí ó ti gbà síbẹ̀ yẹn tó dúró síbẹ̀ yẹn tó wá ti tún pẹ́ ń bẹ̀ tí kò sì ẹ̀mọ̀ ò lọ ò lè lọ àwọn oúnjẹ tí òun gbà yẹn ni ò lọ ò lọ òkúta so ò lè lọ àwọn nǹkan míì tí ó tún ní agbára tó tún lé agbára ó dàbí òkúta mi ni mí kì í ṣòkúta ó jẹ́ àwọn hóró àwọn nǹkan míì náà ni ṣùgbọ́n tí ò lọ ò lọ tó bá ti ó bá ti wá pọ̀ níbẹ̀ nítorí pé ẹran ara lòun tó bá ti pọ̀ jù á bẹ̀rẹ̀ sí í wú á bẹ̀rẹ̀ sí í fẹ̀ sí á sì bẹ̀rẹ̀ sí í fa ìnira tí wọ́n pè ní tí a lè pè ní appendicitis òun ni. mo fẹ́ bèrè ẹni tó ti ń jẹun láti ìkókó títí di bí ọmọ ọgbọ̀n ọdún títí di bí ọmọ àádọ́ta ọdún àbí ọgọ́ta ọdún tí ó sì ní ohun tó ń jẹ́ appendicitis ṣé ó ní ibi tí appendix àwọn ìdọ̀tí tó ń stọ̀ sínú appendix yẹn ṣó tún níbi tí àwọn máa ń lọ tí ò tí ò bá wú tí ò di tí ò ní ilé tí ò di àìlera síyàn lára ṣé ó níbi tó ń lọ. tí èòlọ́ bá ti lọ àwọn nǹkan tá à ń jẹ ẹni tó bá ti jẹ nǹkan tó dáa lọ́nà tó dáa ẹ rí i pé kò ní ní ìṣòro yẹn torí náà kì í ṣe pé ẹni tó jẹun láti ọmọdé títí dé ọgbọ̀n ọdún kò lè ní àwọn ìdọ̀tí ṣùgbọ́n àwọn ìdọ̀tí yẹn ó ṣeé ṣe kó jẹ́ pé òlọ́ ti lọ̀ wọ́n dé lẹ́vù kan nítorí pé ta bá rí ìgbọ̀nsẹ̀ tó fẹ́ dúró bí ìgbọ̀nsẹ̀ gan tó yẹ tó nọ́má ìgbọ̀nsẹ̀ ó máa jẹ́ pé láti inú ìfun ńlá ó máa tóbi kì í ṣe kì í ṣe ó máa dẹ̀ papọ̀ kò sì í ṣe pọ́nranyàn kó kó smooth torí tó bá ti ń fún pọ̀ a máa le sí ni so kì í ṣe pé ó gbọ́dọ̀ le bí òkúta o ṣùgbọ́n tó bá ti papọ̀ ńgbà míì àwọn ìdọ̀tí míì ti wà nínú ẹ̀ tí ó tí tí system èèyàn bá ti ṣiṣẹ́ dáadáa téèyàn sì ń jẹ oúnjẹ tó dára ẹ rí wípé kò lè ní ìṣòro pé ó ní appendicitis ṣùgbọ́n nígbà tí èèyàn bá ti jẹ nǹkan tó tí ò kíyèsára pẹ̀lú àwọn nǹkan tó jẹ tàbí àìmọ̀kan òun ló lè fà pé appendicitis appendix yẹn iṣẹ́ tiẹ̀ ó wá pọ̀ jù ju bó ṣe yẹ lọ ló máa fi fa ọrùn wọ ọ̀pẹ ẹ̀ bí mo ṣe sọ pé òun ló máa jẹ́ kí ìṣòro yẹn kó wáyé ṣùgbọ́n téèyàn ń jẹun tó ń jẹ nǹkan tó yẹ kó jẹ normally tó ń mu mi tó yẹ kó mu mi tí kò sí pé àwọn nǹkan tí ó lágbára jù táwọn nǹkan tó jẹ́ ìdọ̀tí yẹn tó lọ́ọ́lọ́ ó ti bá ìgbọ̀nsẹ̀ jáde tó bá dẹ̀ ti bá ìgbọ̀nsẹ̀ jáde kò ní ní ìpò lọ stọ̀ sínú appendix. ẹ ṣeun kí wàá ní ihun tó ń ṣokùnfà appendix gangan kí n tó béèrè àwọn àmì tí ọmọ máa rí kí ni nǹkan tó lè fa ọlọ́run ti fi ẹ̀yà ara ta pè ní appendix yẹn ọlọ́run ti fi síbẹ̀ pé gbogbo àwọn nǹkan tó wá jẹ́ bí ìdọ̀tí tó wà nínú oúnjẹ wa kóun máa gbà á jáde báyìí kí àwọn oúnjẹ yẹn kó sì máa lọ síbi tó ti máa ṣara wa lóore náà kí ló wá lè fa kí appendix yẹn kó wú tàbí kó kú rẹ̀tẹ̀ tàbí kọ́rùn wọ ọ̀pẹ tàbí kó kó má ṣiṣẹ́ bó ti yẹ kó ṣiṣẹ́ débi tó máa ń mú ìnira dání kí ló lè fa appendicitis. àwọn tó lè fà á ni àwọn oúnjẹ tá à ń jẹ tí èèyàn ò bá ti kí ń fọ oúnjẹ ẹ̀ dáadáa bóyá èèyàn ṣe ìrẹsì ni o tí a sì bí irú àwọn ìrẹsì àbáláyé wa tó jẹ́ ọ̀fadà tí òkúta pọ̀ nú ẹ̀ kò ṣáá nígbà táwa kéré wọn á tún yọ ọ lẹ́yìn tí wọ́n bá ṣàtán wọ́n á tún mú igbá kékeré kan pé hmm. ká máa fi yọ ọ tí wọ́n bá tún ṣèdébì kan wọ́n á tún yọ omi ẹ̀ ìsàlẹ̀ wọ́n á tún fọwọ́ wà kúrò so òkúta yẹn á ti lọ sí ìsàlẹ̀ pátápátá so àìkíyèsára pẹ̀lú àwọn ohun tí à ń jẹ wọ̀nyí àtọ́jú wọn dáadáa ẹ̀fọ́ tá à ń lọ fàtu tí òjò bá ti bẹ̀rẹ̀ sí ń rọ̀ yẹ̀pẹ̀ á dé inú ẹ̀fọ́ téèyàn ò bá ṣàn dáadáa tí àwọn yọ̀pẹ̀ yẹn tí ó ti bẹ̀rẹ̀ sí ń pọ̀ tó ń lọ tó kàn ń kó jẹ àwọn èso títì wa kò sí bá a fẹ́ ṣe eléruku ní títì wa so gbogbo àwọn ìdọ̀tí inú atẹ́gùn tí ó ń lọ sínú èso wa tàbá kàn ti ra èso ní títì àákàn ti mú a máa jẹ ní títì ń bẹ̀ hmm. so bọ́ torí ọ̀pọ̀ òṣè ẹlòmíì kì í délé kó tó jẹ àwọn nǹkan yẹn so bí àwọn ìdọ̀tí tí kò ṣeé lọ tí ò lọ ò lè rí lọ tí ó ti lẹ̀ mọ́ àwọn nǹkan yẹn wá tó bá ti wà ń bẹ̀ tí èèyàn ò sì lè fọ́ kúrò tí èèyàn ò fọ oúnjẹ tàbí kò se oúnjẹ dáadáa àwọn nǹkan míì wá tó yẹ pé bóyá nínú àwọn ẹran tá a pa ni àwọn ìdọ̀tí tó le yẹn wà nínú ẹ̀ tí wọn ò bá bọ̀ dáadáa ní orí iná àwọn òkúta wọn yẹn àwọn ìdọ̀tí yẹn tí kò lọ ò lè lọ hmm. tí ò lọ bá ti kọ̀ tí kò lọ tó bá ti lọ sínú appendix gangan tó ti wá pọ̀ jù fún agbára ò ní sí fún mọ́ pé kó lè ṣe iṣẹ́ pé kó dáàbò bò kó àbí kó jẹ́ òun ló máa dí àwọn nǹkan yẹn lọ́wọ́ mọ́ láti wá sínú ara. bí kéèyàn máa mu ọsàn kó kó kókò tasì àgẹ̀rẹ̀ kó kóró ẹ̀mí àbí kéèyàn máa mu watermelon kí èèyàn kọ́ ṣe èso ẹ̀ kéèyàn kọ́ tiẹ̀ ṣe èsì bí ṣé irú àwọn nǹkan báyẹn kò lè fa kí appendicitis kò ṣẹlẹ̀ ó lè fà á ó lè fà á bí èèyàn ò bá tún jẹ oúnjẹ tí ò jẹ ẹni tó ń fi eyín jẹ oúnjẹ kó gún kó kúná ó lè jẹ àwọn nǹkan tó lè fà á torí pé ìta tó kúná díẹ̀ yẹn òlò á rọrùn fún òlò ó dàbí ká máa sọ̀rọ̀ ẹ̀rọ pó ń lọ nǹkan náà ni hmm. ó ní àwọn nǹkan míì tí ẹ̀rọ ò ní lè lọ so bí èèyàn ò bá sì tún mú mi dáadáa bí oúnjẹ tó ń jẹ kó mú mi sí tí àwọn nǹkan yẹn bá wà ń bẹ ó ṣeé ṣe kí òlò má lè lọ ọ tí ò bá sì lọ appendix àgbà lọ́wọ́ hmm. nǹkan tí kò lọ ó ń ṣe léyìí kò lọ lónìí kò lọ lọ́la òkúta níbí eh, òkúta èyí tó jákọ àti tó jẹ́ hmm. eh, eh, orúkọ míì tán tún lè fún tó ń gbà tó ń gbà tó ń gbà tí ẹrù yẹn bá ti pọ̀ jù kò ní lè ṣiṣẹ́. ẹlòmíà jẹ gọ́và òkúrú guava yẹn gan ó ní ewu ti kúrò inú ẹ̀ náà ẹlòmíà máa rún báyìí. bẹ́ẹ̀ni ó léwu gan ó léwu ó léwu púpọ̀ àti hóró watermelon tá à ń wò mm, yẹn mm. ó ní ewu gan èèyàn gbọ́dọ̀ máa jẹ́ kéèyàn máa wà wọ́n kúrò nínú àwọn nǹkan yẹn kó tó jẹ ẹ ṣeun òun náà lẹti gbọ́ lẹ́nu àlejò wa ẹ ẹ̀yin ará ilé ẹ jẹ́ ká lọ mu omi náà ṣe mọ kí wọn mi ní ká mu ọmú mi dáadáa ká má bàa ní appendicitis ẹ jẹ́ ká dánu dúró díẹ̀ báyìí ká lọ gbọ́ mi mu ẹ̀yin náà ẹ lọ mọ mi à ń padà bọ̀.